náà ìzọ́kùn lọ kọ́yọ̀ ìzọ́kùn lọ kọ́yọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà níbí ń béèrè sí béèrè wọ́n ní obìnrin tó fi ń kún un bóyá wíìgì ni àbí àtàsímẹ́ǹtì tí wọ́n ti ń kún un láyè kún tó wá fi bẹ́ẹ̀ tó wá fi òun ṣe àlùwàlá tẹ́lẹ̀ kó fi ṣe sọ́lá wọ́n lè jẹ́ àlè ní ewu nítorí ó ní àlùwàlá tó ṣe yìí ìzọ́kùn lọ kọ́yọ̀ tó wá fi kún ní pé ẹ̀rẹ́dọ́kùn ẹ bá wọn sọ ọ̀rọ̀ nàìjíríà ní wọ́n pẹ́ fún àwọn èèyàn látàrí àwọn fi wọn kún wọn àti wọn kún wọn yìí tó ti fẹ́ gba tọ́wọ́ fọ́kọ́rọ́ láwùjọ wa ìzọ́kùnrin ọ̀kọ́rẹ́. ìjìnlẹ̀ fún fẹ́ràn tó ìfẹ́ ọkùnrin èèwọ̀ ni fún ọmọ mùsùlùmí èèwọ̀ ni o ọlọ́run ọba ṣe léwọ̀ lórí àwọn òjíṣẹ́ ńlá Muhammad. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين انا بني لعن الله الواصله والمستوصله يدجنا شيخ ولوا كما بين تيم رونكون أتاني تيم بيري أنتين تمونيشة أنتو سيشوف أبني تيم تاتاتشمنت إنو اتاتشمنت لو ممتع ó sì sọ pé jáwó ẹ̀rí gbogbo nkàràmù ní jáwó mm-hmm. gbogbo nkàràmù ní ìṣèkínú jáwó jáwó jáwó ní mm-hmm. ìwà kínú kìnìkà kìnìkà kìnìkà ah, ọjàwó ọjàwó làwọn èèyàn wá kìnì sí wọn ò béèrè kí ni ẹ̀tọ́ tọlọmọba tó ṣe lẹ́tọ̀ọ́ àti tó ṣe léwọ̀ wọn sàtìní ṣe ń jáwó bó ṣe wá rí nù gbogbo tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ òun ní ṣe kí ni òun ń já o ẹ wò rí bá ẹlòmí àníyá wọ́n sá ti ṣe kí ni àwọn owó àwọn kẹ́kẹ́ nǹkan lórí fóònù àwọn tap-tap ẹ̀ẹ́ camstri àbí o sportives kí tó ni ẹ̀ẹ́ kí ni wọ́n kò jẹ́ hamster tó ń wọ́n mọ́ ń ta. wọn kò sọ wa mbẹ gbogbo àwọn nǹkan yìí àwọn yóò wà lọ jáwó tí wọn fi kọlifáì rẹ bẹ́ẹ̀ làwọn ti ń ta ọtí subhanallah wọn ni a àwọn òróró tó dàbí owó ọtí subhanallah bẹ́ẹ̀ làwọn ti ń ta sìgá ẹ̀rí àwọn onígbà ṣìgá gbogbo nǹkan kọ̀ọ̀bá yìí nǹkan ìwọ̀ ìbínú ọlọ́run òun ní ṣètánì ìjókòtì wọn ló jáwó bẹ́ẹ̀ làwọn tí ń ta àwọn kẹtẹ sọ yìí ẹ̀rí attachment tí wọ́n wọ́n ní bọ́dà bí yẹn ń ṣe ń dirí tí ń ṣe onídìrí wẹ́rẹ́wẹ́rẹ́ yóò ní eléyìí ò ṣe wọ́n sábà máa fẹ́ràn kẹ́rùn-ún gbogbo àwọn iléèwé ọmọ wá sí ọ̀dọ̀ rẹ ní hmm. kẹtíkẹtì àti gbogbo àwọn nǹkan báyìí a kí n bẹ̀rù àlùbáríkà tí ọlọ́run ọba tí fi pa nǹkan rẹ àti bínú ọlọ́run ọba tí yẹn kó sí anábì sallallahu alaihi wasallam ó ní ìgbéjìnà sí kẹ ọlọ́run kọ̀mọ̀ bẹ fún ẹni tí ń fi irun kún un àtẹni tí wọ́n ń bá a fi kún ìyẹn ni pé n tó ní òun ó ṣe kí ló kí ló attachment ṣe tó ní kó mọ kẹwọn àbò ní kó mọ gbà ọ̀ṣọ́ yẹn irú ẹni bẹ́ẹ̀ àtẹni tó ń lọ bá tí ń lọ bá a fi kún àwọn méjèèjì ìgbéjìnà sí kẹ ọlọ́run náà ní kó máa bá wọn eléyìí kọ́kọ́ máa jẹ́ àkíyèsí fún gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ jàpọ̀ sáwọn àbúrò míì ti bẹ̀ẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀ ọ̀hún ni wípé irú ẹni bẹ́ẹ̀ irun tí èsì irun ẹ̀ ní ń pè ní irun ẹ̀ yẹ́nà kún ni irọ́ tẹ̀yàn ń pa irun tí èsì irun rẹ̀ àwọn tó ti wà wọ́ sí jù làwọn àwòrán tí ń bẹ lónìí wíìkì ẹlòmíì obìnrin mi ìdílé pa lórí tán ẹ sì èèyàn ni ó sì di kí ni yóò sì gbégbé gbogbo ìbọ̀rí yóò sì máa gbé káàkiri bíi là kí èèyàn tan rẹ̀ sí ẹ̀yìn àwọn mi ẹ̀sì jẹ́ pé àwọn oníkìíní náà wọ́n ń ṣe igi ẹ má ṣí kú lórí ẹ̀rọ yìí ó wà dùn nígbà tí wọ́n ohun àwọn gbogbo àwọn nǹkan báyìí kí èèyàn tan rẹ̀ sí pàápàá jùlọ ewu tí ń bẹ níbi irú àwọn nǹkan yìí tí báyìí rògbòbìnrin nírun kì í sì ṣe irun rẹ̀ irun onírun ló ṣe kínní yẹ táṣì rẹ̀ bá tú tó ń tọkọ òun lè sọ pé ẹ́ẹ́ àti mo rò pé ìwọ nírun ni àti nínú nírun lòdì lórí wọn ọ̀fẹ́ mọ́ ọ̀fẹ́ mọ́ náà nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ju gbogbo ẹ lọ wàhíd shadid ìlérí tó lé ọwáyé lórí ẹni tí máa ń ṣerú eléyìí láàrin ìgbéjìnà síkẹ ọlọ́run ìbéèrè ìpín ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé béèyàn bá wá pa òun àbí ṣé tó fi sọ̀rọ̀ lánìí àbí hmm. lọ́kàn ló fi kírun nà tó bá wá pa èèyàn tó jẹ́ pé àkọ́kọ́ náà tó wá ipá wíìgì kọ̀ lálùwàlà ṣàpé wíìgì tuntun yàtọ̀ wíìgì nǹkan tí èsì ọ̀hún rẹ̀ bí bí láti dé yìí nígbà tí wọ́n pa fìlà hmm. tí ò parí kọ́ parí ọ̀ apá fìlà kọ́ra kó jẹ́ pé fìlà yìí wọ́n ṣe ní àwòrán irun nípa àwọn fìlà kan bẹ táwọn ọkùnrin náà máa ń ṣe tí wọ́n mú ooru nínú báyìí ó fẹ́ jọ ló kò jọ bí irun tí wọ́n bọ̀ tí àwọn fìlà kan bẹ tí wọ́n ṣe múlọ́múlọ́ báyìí kí wọ́n á ṣe bí irun kí àwọn ló pa fìlà kó lálùwàlá o bí yorùbá ti lálùwàlá kò ní kí ni o kò ní sọlá ṣùgbọ́n ẹni tó bá ṣe pé wọ́n fi irun ní irun kún irun rẹ̀ ni ó ti wá pa páàtì irun rẹ̀ sọ̀rọ̀ pé nìkan àwọn afirunkún wọn ó lè jẹ́ yìn ni wọ́n fi kún lọ́pọ̀lọpọ̀ àrí irun rẹ̀ gángan ó sì kíni yóò wà ń bẹ́ẹ̀ lọ́wọ́ wájú tó bá ṣe kó pa lọ́wọ́ wájú báyìí wọ́n á fi yòókù wọ́n pàdé bíi irun onírun ó sì tún pa ìyókù náà síwájú ẹ̀ ó lálùwàlà àmọ́ ẹlẹ́ṣẹ̀ ni torí pé kí ni ẹlẹ́ṣẹ̀ ni níbi irun tó fi kọ́run ṣùgbọ́n só lálùwàlà ó lálùwàlà àmọ́ ẹni tó ṣe pé ọ̀tọ̀ ni tó wọ̀ sórí gẹ́gẹ́ bí wíìgì ń tọ́ àwọn olálùwàlà o ṣòtì kò ní àlùwàlà kò sì lè gbàdájọ́ ìmáàmá wọ́n ní à ebi èèyàn lè paláwa nínú à gẹ́gẹ́ bí àdìsí tó wá pàdé lè paláwa ní síláwà nínú wíìgì àbí kó ní ọ̀dà ìjáàbù kankan rárá o kò kò jọra wọn kò jọra wọn ìwòkù yẹn lọ léèyàn báyìí ṣe bẹ́ẹ̀ kò lálùwàlà alábìsà sábà ayé al-Qur'an ó ní kí ni ó ila salati faghsilu. وجوهكم وأيديكم إلى المرافق كلواوي وامسحوا برؤوسكم إن هو تبقوا أرعوا لما قاقوا للوري وناني كاقوا لي أرعياني pàápàá orí ọ̀ràn yẹn ni so kò ṣe dọ́gbọ́n sí gbogbo ẹni tí ó bá parí tí ọ̀pá ẹ̀rùn kò ní kí ni o kò lálùwàlà bí èsì lálùwàlà kò ní kò ní sọlá Allahu ta'ala ala náà.